ojú mi ń sọ wípé kọ́dọ̀rù ìkè yí abẹ́rẹ́ àwọn ojú mi ń jọ bí ẹni wípé àbí a máa yí àwọn afẹ́sẹ̀ jámù bẹ́yìn náà àwọn nùsùsùn afẹ́ kó méjèèjì papọ̀ ìwọ gan ni àhákù tí àwọn nùsùsùn tí wọ́n dálé lórí àkọ́kọ́ anabi sallallahu alayhi wa nígbà tí wọ́n mú lọ sánmà ntòsíwádé bínú ó dé ààyè kan títí ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ dúdú kọ́lámù ǹjẹ́ kọ́lámù tó ń kọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ti fi yé wa nínú hadith tí mamu tirmidhi gbọ́ àmì hadith abana abbas wípé rufi'ati al-aqlamu wajafati as-suhuf wa kadhalika hadith abi hurayra as-saqiyyu. آه، السعيد من سعد في بطن أمه والشقي من شقي في بطن أمه بكنا استحثنا رسول الله صلى الله عليه وسلم على الإكثار من الدعاء وقال ربنا سبحانه وتعالى وقال أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وكذلك ما جاء من حديث النعمان أن رسول الله صلى الله عليه وسلم قال لا يرد القدر إلا الدعاء الحديث النبي صلى الله عليه وسلم أم بكر كرنت كلام ريسا لين بتات بكلام وكم كما بلون تنا بيسوي بي أورات باري سماشتون كونكا بي أكونكا أنين كونكا نينو تيسوتين كوي أو سماكا نبي أولي بامدش níbẹ̀ àwọn kan bẹ̀tà méjì bẹ̀tà nàbí ò lè gbọ́ ìdí tí òfin lè gbọ́ kan bẹ̀ wọ́n ti parí eléyìí lọ́fà ìdí tí òfin lè gbọ́ kejì ni wípé kọ̀gbọ́ sí àsìkò tọ̀nà sánmà àní àtẹ̀kẹ̀dẹ́rù làám kádàrà tí alọ́sọ̀tálà pé kọ́lámù gègé pé kọ́ máa wá kọ́ eléyìí ju ayé lọ àti ti bẹnu ayé ó ń sin ní àdéhùn náà sọ fún wa. من حديث abdullahi bin abu bin al-as nígbà sọ àṣírà sọ wípé inna awwala ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ tó lọ́wọ́ bá kọ́kọ́ dá òní qalam òní máa kọ́ qalam ní kí ni wọ́n máa kọ́ gbogbo ń jẹ́ sànfẹ́ sí láyé padà qalam wà kọ́lẹ̀ bákan náà inú ń tọ́ ani at-taqdir al-umri wọ́n àwọn kẹ́kẹ́kẹ́ lórí ìsẹ̀mí ẹnì kọ̀ọ̀kan. إلي لو قارسين وحديث ابن مسعود رضي الله تعالى عنه وحديث حذيفة ابن أسيل وحديث مالك ابن حويرث وحديث رباح اللخمي وحديث أم المؤمنين وحديث ابن عباس رضي الله تعالى عنه أجمعين وبين من الصحابة نبوة باريا لابد أن يكون يعني نمو ياري إن تنبان مبتا قوابي قلنا نمو ماكو نمو يا نجونا بكنا أني التقدير السنوي إن تنبان alukurani fún anusọ́tù dùkọ́nù wípé nínú òrùlé lẹ́tùlù kọ́dírì fi àyùfura kúkúlù amúrin hakim gbogbo àwọn àlámọ́rì pátátá bá fẹ́ ṣe lọ́dún orí náà láti yẹjú rẹ̀ a sì ní àtẹkùdírù àlìyáwómi ntí à ń kára pé yóò ṣẹlẹ̀ ńdọ́kọ̀ọ̀kan ọ̀yàkọ́lámù nínú nǹkan ìpìlẹ̀ ẹ̀kọ́ tòní jáde tẹ́lifí bá wà lọ sẹ́mà tọ́balóhùn gbọ́ kẹ́kẹ́rẹ́ ntí kọ́lámù sọ méjì ní ọ̀gbọ̀ kò lè gbọ́ méjì kò lè gbọ́ kẹtọ́rí kọ́nà ti parí lórí rẹ̀ òun náà ni tí a sọ sọ pé kíkọ́lá mọ̀ ọkọ ṣáájú kó tó dáyé àti ti bẹ́ẹ̀ lu ayé kọ́nà kó tó ṣáájú kó tó dá sẹ́mà àdébí ò lè gbọ́ yòòmà kẹ́rẹ́kẹ́rẹ́ kan ò sí ń bẹ lẹ́yìn òmà òun náà lànà bí rífàsì bí àdìsá rábìnà Abbas wípé rúfin àtìlẹ̀ àkùlám wọ́tàfàtì sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni àtẹ̀kùdírù àsánáwí ìjẹun kọ́lẹ̀ kò yóò sọ̀rọ̀ ọdún báyìí yóò sọ̀rọ̀ báyìí kápẹ́ lẹ́yìn látùlù kọ́ńdà nígbà lọ sí sẹ́mà ni tọ́ ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ntí kọ́lá mò ń sọ àbá sọ wípé ntí tún gbọ́ náà ntí afẹ́ kọ́lẹ̀ ní ọdún ṣùgbọ́n wọn pé ti travel rẹ̀ lọ sẹ́mà kọ̀bọ̀ sílẹ̀ ìlàtò lọ́kọ́dẹ̀ ajẹ́ wípé ntí kọ́lá mò ń kọ fún ọdún tí ànàbí tó ń mú rọ sí sẹ́mà kèé ṣe ntí ń kọ fọ́dún ànàbí ṣe kíni o lọ́gbọ́n táìmù yẹn wàtẹ̀kùdírì lùlùmírí ntí ó máa ṣẹlẹ̀ sọ́mọ kọ̀ọ̀kan tí wọ́n kọ lẹ́yìn ogójì ọjọ́ kẹta tó bá ti lò náà yá rẹ̀ ìgbà ọ̀lọ́sọ̀tọ̀ ọ̀gbọ́n adẹ́rẹ́ anabi le gbọ́ yìí ọwọ́ àánú ti kọ́lá mu nkọ́lọ́ ní sẹ́mà bákan náà wà tẹkidiri yẹn omi ntí nkọ́kọ́ yọ ọ̀sẹ̀ lọ́jọ́ yìí tánàbí wáyé ti kọ́lá mu nkọ́ ní sẹ́mà àti sàwọn sèké ni o yọ ọgbọ̀ ilé yìí ṣùgbọ́n mi táà ń lọ́nu wípé Allah Subhana wa ta'ala nígbà ní sọ̀nà alukur'an wípé a'udhu billahi minash shaitanir rajim yamuhu Allahu ma yasha wa yuthbit yamuhu Allahu ma yasha wa yuthbit ìtọ́ba wù ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala àmà àpárẹ́ níbi kíni ṣé bí kádàrá ni àbí bí nkàmi wà yuthbit ntọ́ba sì wù a fi ilẹ̀ bẹ́ẹ̀ wà indahu ummul kitab ìyá àti àgbà ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala olówà. This is Down Nigeria. Down Nigeria, reviving the Ummah bite by bite. Down Nigeria. To support this and lots of other good works, please visit downnigeria.com slash support. down Nigeria, reviving the Ummah bite by bite.